إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أما بعد فيا عباد الله اتقوا الله تعالى وعليكم بما عليه السلف الصالح كما قال عبد الله بن مسعود رضي الله تعالى عنه اتبعوا ولا تتبعوا فقد تفيده عباد الله ومن التي تدل على بدعة الاتصال بمعرض النبي صلى الله عليه وسلم أنه لم يصدق في تحديد الشهر ولادته صلى الله عليه وسلم ولا يومها شيء يعتمد عليه بل في ذلك خلاف مشهور وقد قيل إنه ولد في شهر رمضان وقيل في شهر رجب وقيل في شهر ربيع الأول وقد سلف القائلون لأنه في شهر ربيع الأول في تهديد إلى ذهبه وقال بعضهم في اليوم الثاني وقيل في ثالث وقيل يعاتب وقيل

bá a bá sí láàárín àwọn èèyàn náà kábà pé gbogbo ibi tá a bá wà ọlọ́run wa tó tó wà tó wà ó. èèyàn ló dé ọlọ́run ó dọwọ́ yín o ẹjẹ́ agbólé rí kí àwọn aṣíwájú wa lójú ẹ̀sìn ìfáwọn náà gbólé lérí ẹ̀dí bàtà gbólé. ẹ má jẹ́ àtayọ ọlá àwọn aṣíwájú wa lẹ́sìn yìí ìjọba ti lẹ́sìn ẹ̀dí bàtà gbólé èyí tó àbá sọ pé wọ́n dẹ́nu ẹ̀sìn ẹ̀mẹ́tí káwọn ṣe é eléyìí táwọn lọ wọ ọtí kan sọ nínú àwọn aṣíwájú dáadáa yìí nínú àwọn sàádìí àdẹ́gbà Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ayọ̀ ọ̀sẹ̀ Abdullahi nàzà ó ní ìtẹ́bìrú wọlé àtẹ̀bùtẹ̀bìrú Abdullahi ní ìtẹ́bìrú ẹnu ọ̀tẹ̀lé ń tà náà nìkọ́ ìtẹ́bìrú ẹnu ẹsẹ̀ ńlẹ́nà nẹ́bí sallallahu alaihi wasallam wọ́n lé ọ̀sẹ̀ tó tẹ̀lé o. èyí tá a nẹ́bí òṣè mẹ́rẹ́sì ẹ má dé àkọ́lé kò fi ìbọ̀. tó bẹ́ẹ̀ yìí ju àṣẹ Muhammad sallallahu alaihi wasallam àti tóyún. bọ́bá lọ fẹ́ gbáwẹ̀ àwẹ̀ bẹ̀. bọ́bá ni wọ́n kó tó nábìlà nábìlà ń bẹ̀. wọ́n dàgbà ẹ̀dú ọdún rẹ̀ lẹ́dẹ̀ẹ́sì ní ẹ̀dẹ́sayẹyẹ àti ìjọ àwọn àrèkalẹ̀ sẹ́wọ̀n kò sí nǹkan tí adébùkátà ní láyé nínú ẹ̀sìn wa yìí ìgbà yìí gbogbo wọn ti bá yẹn yanjú ọlọ́run àti ẹ̀sìn sọ̀jẹ̀ èyí tí àtẹ́bí sọ́kọ̀ lọ́wọ́ àríwá sẹ́ńdá tí ò bá ti inú ẹ̀sìn máa ṣe é ṣe ń bá lọ. sọ̀rọ̀ àríwá sẹ́ńdá ní o ni àwọn ní gbogbo àwọn àbá kọ́dà àwọn tí wọ́n ń ṣe mòlúdì náà àwọn náà gbà bíbí yà ní ọjọ́ ìyá nígbà Muhammad sallallahu alaihi wasallam àwọn náà gbà bíbí yà. tó ń tẹ́wé kò sí àbá àti ìfẹ́ lórí ayé yìí tí ó gbà pé ọjọ́ ìyá náà bíbí yà àtàwọn tí wọ́n ń ṣe náà gbà bíbí yà. àwọn tí wọ́n ń ṣe àwọn anibi àtún bíbí àní lóòótọ́ àwọn àǹtẹ́bí sọ̀rọ̀ bá wà lọ sẹ́lá ó ti gbogbo bíbí àbáta àmì ni ìyẹn ló fa níjẹ ẹjọ́ láti yànnàná gbogbo tó lè jẹ́ ìrújú tí wọ́n lè máa mú wá fún wa táwọn àtàlàyé ẹ̀ wa. láàrùn pé tó ní àǹtẹ́bí Muhammad òun náà lè dàbí ti ṣe dáa. tá a bá ti gbàgbọ́ iná pé tó ní àgbọ̀ níbi àyè òun láti tó ní àlàfàyè àǹtẹ́bí. a ti kún bẹ́ẹ̀ ó ti dàwọn sàábì àǹtẹ́bí Muhammad ó kún bẹ́ẹ̀ ó wà ní àwọn àlùkùlà báwo àwọn òṣèlú. ìgbà táwọn kúlà báwo bá ṣe àwọn àbá sílẹ̀ ọ̀nà Usman àmì máa fi dídí à tó ti àbẹ̀sọ̀ lọ́wọ́ àríwá sẹ́lẹ̀ tó fi sọ pé ìtàwọn olóyìn náà bá di ara tó lọ tó bá yọ ẹ̀jọ̀ náà. lára àwọn ẹ̀rí tí ń bẹ lọ́wọ́ àwọn àbá tó táyé ti fi dáàbò pé a ní ọjọ́ bí àṣẹ́kùn hamad kò sí ara ẹ̀. nínú rẹ̀ òun ni pé kò sí àkọọ́lẹ̀ tó sára àbíyà ó tó sára àbíyà ní tó gbọ̀ngbọ̀n àwọn àyẹ̀wò sẹ́yìn. ìdí àkọọ́lẹ̀ tó lára àbíyà fún ọjọ́ tàbí àdẹ́gbọ̀n Muhammad tó gbọ̀ngbọ̀n àwọn àyẹ̀wò sẹ́yìn. ẹni táwọn àti ìtọ́jú ọ̀gbìn àgbọ̀n àgbọ̀n ọ̀gbọ̀n ọ̀gbọ̀n agbọ̀dọ̀gbọ̀ tó tọ́ bí àlẹ́bọ̀ agbọ̀dọ̀ tó tọ́ bí pọ̀. Ìdá sáré tọ́jú bí àlẹ́bọ̀ Muhammad sọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ́lá agbọ̀dọ̀ mọ ọwọ́ tí wọ́n bí. Wá sí ẹ̀rí tó lọ́la bí àkẹ́kẹ́ tí ó Muhammad sọ̀rọ̀ máa wà ní ọ̀sẹ́lá ó sì máa lápọ̀ọ́lẹ̀ pé pé láì láwọn lábáwá bàdà. Àwọn kan ti gba síwájú o táwọn tí ń lo déètì déètì máa ń kàdùn ní láwọn tó ti wo lájú síwájú lóbi two thousand and nineteen lónìí. ìsáàmù òun ti kọ́ sí forty four forty one lónìí. àmọ́ lásìkò yìí lásìkò yìí lọ́wọ́ lọ́wọ́ àwọn òdúdé ẹ̀yẹ́ ẹ̀ kejì táàbà àwọn òfin náà tọ́mọ̀ pé abíọ́mọ kò sí ìṣàkóso jẹ́ pẹ́ṣà nígbà náà bí àlẹ́ bá wọ́n fáwọn ẹ̀kọ́.

ìgbà tó ní sọ̀rọ̀ máa mú alẹ́ ọ̀sán náà tí wọ́n tó wá tẹ́tọ́ ti da wáyù látọ̀dọ̀ náà ọba ọlọ́run ọba ò sọ fún pé ọjọ́ báyìí náà so àlejò ìlú àwọn sọ̀hábà pé tẹ́tì báyìí náà bí ni ló pọ́ sí àwọn náà mojú Muhammad sallallahu alaihi wa sí àwọn àwọn bí ń bẹnu àkọọ́lẹ̀ tí wọ́n pé oṣù tán bí àlẹ́wà Muhammadu ọ̀sánlá olóògbé ọ̀gbọ́nà wábí ìjábá ń bẹnu lórí lábí àlẹ́bí àwọn kan ló tó ọ̀gbọ́n lábí àkàlẹ́ ọ̀gbọ́nà kan rọ́jà wù àwọn kan ní ṣe ah, rọ́jà àwọn ní wọ́n fi àwọ̀ ẹ̀ wọ́n fi àwọ̀ àlẹ́ làwà báyìí wọ́n fi àwọ̀ yìí àwọn tó wá mú ọjọ́ ọ̀nù wá pọ̀ àwọn náà tó wá yapa níbi ọjọ́ àwọn tí wọ́n mú omi òun láwà pọ̀ àwọn ọmọ ya kọ́bí ọjọ́ àwọn kan ní ọjọ́ kejìlá nínú ọ̀bílà awà ọ̀nàbí àlẹ́bà Muhammad ibẹ̀ lọ́wọ́ ibẹ̀ ló pọ̀ sí jù ló jẹ́ mọ̀ fẹ́ ọjọ́ bí àlẹ́bà Muhammad ṣùgbọ́n òun ló kàn láyé àwọn kan lọ́jọ́ kẹwàá ni àwọn kan lọ́jọ́ kẹjọ ni àwọn kan ní eighteen àwọn kan ní twenty kan ní kàlọ́ kò tó sí ẹ̀rí tó dájú kọ́jọ́ wáyé lábí àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam nínú àwọn wá rí bẹ́ẹ̀ ẹni bẹ́ẹ̀ lọ́jọ́ ni wọ́n fi kílẹ̀ lọ́jọ́ ni àwọn àfáà tó náà wọ́n wá ní ìka fura lọ́jọ́ tó gbajúmọ̀ ìyẹn lọ́jọ́ kejìlá òfin àwọn ohun fura dání. nítorí bí àkọ́kọ́ pé yóò ṣe mọ̀ olúdi láyé tí wọ́n kọjọ́ bí ànẹ́bí báyìí àwọn tó wọ́n àwọn ṣíyàn àwọn àbúrò àwọn ọ̀nà tó ṣíyàn. tọ́lọ́ ọ̀tá nẹ́bí àwọn ṣíà ọ̀tá nẹ́bí ọ̀tá àwọn tàbí àmì àmàlẹ́ ọ̀tá mùsùlùmí náà ló àwọn ọlọ́pìlà àwọn tí a bá ń sọ yìí bábá dápọ̀ ìyàwó ànẹ́bí létí wọn Aisha àtọ́jọba àgbáfi ti bí wọn wọn àwọn kò lọ

ó ti wájá pápá wọn lọ́pọ̀ sí ọjọ́ bí àdéhùn láyé wáyé ọ̀pọ̀ ànábì náà ti ọjọ́ tàbí ikú àwọn tó tó ọjọ́ tàbí ikú gẹ́gẹ́ ni wọ́n tí ọjọ́ tàbí ikú ilé ẹ̀mí èyí tó lọ́pọ̀lẹ̀ tó wọ́n láàáfíà ànábì sọ̀rọ̀ wọ́n wà lọ́wọ́ sẹ́nà ó kú ní ọ̀bí àwọn ọjọ́ ìgbìyà èyí tó láàáfíà gbogbo ẹni tẹ́ ẹ máa ń sọ lọ́ọ̀dí ànẹ́bí ìtẹ́lẹ̀ ìsinmi ọjọ́ kejìlá ọ̀dẹ́ awà ọ̀pọ̀ ànẹ́bí rẹ̀ sí. ọjọ́ tẹ́bí ànẹ́bí sọ ọmọ ọ̀rọ̀ ayọ̀ ọ̀sẹ́lẹ̀ ọjọ́ tó yẹ kó jẹ́ lọ́tọ̀. bẹ́ẹ̀ ni ọjọ́ tẹ́ ànẹ́bí sọ ọmọ ọ̀rọ̀ ọ̀sẹ́lẹ̀ pé mìíràn bá ń bẹ láyé ọjọ́ kí ló jẹ́. ọjọ́ bàbá ọjọ́ máa tó ń tó lọ́wọ́ àwọn ọmọ ẹ̀ma ti sáré ẹ̀ma ti ẹ̀ma ti jẹ́ kọjí ẹ̀ma kọ̀ọ̀lọ́wọ́ lọ́pẹ́ ọjọ́ bí àwọn ọ̀sán sáwọn tí a lè ohun pàdánù ó fẹ́kẹ́ máa ta àwọn afá ọjọ́ àwọn tún náà wọ́n lọ́nà ìtọ́ ọlọ́wọ́ àlọ́ sẹ́nà ó ti kọ́ ọdún tó kọjá kúrò. àlébìtọ̀ ọ̀sán yá ó ní gbogbo àti gbogbo òsínbà sẹ́yìn kò fẹ́ máa ní. àlébì ni ẹ̀kọ́ pọ̀ síta mòsíbà tó ń kẹ́kọ̀ọ́ lọ wọ́n ní ọba mòsíbà táwọn ló bá ti gbọ́dọ̀ máa fi ọjọ́ àti ìbànújẹ́ àgbọ́dọ̀ máa tẹ́ta ọ̀rẹ́ wọn àti àgbọ́dọ̀ wọn ṣọ́kù nítorí wọn bá ló ní ìlú sọ́dọ̀ rẹ̀ yóò lọ fún wa á ní àwọn sáré ní ọ̀dọ̀ tó bá rí rẹ̀ nínú àwọn ẹ̀rí tí ò fi ẹ̀ka bá wọn sọ́jọ́ àti àtẹ́yìn gbogbo wọn tó bá bá wọn ń yọ lọ́dọ̀ bí àti màmá mẹ́ wọn bá wọn ń lo lọ́dọ̀ ìwé lẹ́yìn táyì nínú àìrí náà abẹ́rẹ́ wọn bá fi ọlá àtàbẹ́rẹ́ kò máa ولا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم wà lórí púpọ̀ tàǹbà lọ nípa ìtì ayẹyẹ ọjọ́ bí ẹgbẹ́gbọ́ ọmọ tó wà lórí ọ̀sẹ̀ náà tó fi dí àná. Àwọn fún wa láwọn ẹ̀rí tó ti ká sí màá. Nínú àwọn ẹ̀rí tó bá ń bẹ̀rẹ̀ sí àtàṣà kòwó kò kà. Gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn ọjọ́ bí àná nínú àwọn ìdánwò wa ó sọ pé à ń para à ń kọ́ọ̀tì àwọn ìdìbò yìí. wọ́n ní bàtà nípa sọ lóbi àlẹ́bí àlẹ́bí ti sáàtì òsà àlẹ́bí gan-an wọ́n sọjú ọ̀bí rẹ̀. Ẹ̀kọ́ tó fi àlẹ́bí sáàmù. Bàtà wọn náà ti sẹ́ni wọn sọjú ọ̀bí àlẹ́bí ìta kí wọ́n àwọn wá ní sọjú ọ̀bí àlẹ́bí. Àyà á wọ́n máa fi iná lọ. Ẹni tó jà rẹ̀.

òun ni káwọn káwọn sọ́ọ̀tì yẹn jẹ́ àtúntọ́ láwọn akóríra ẹ̀ nínú tọ́ọ̀ lórí ìlú ìlú àná sọ. Àníbi gbogbo ọ̀nà pátá ẹ máa ya pátá àwọn kèèyàn ń gbé àwọn fífẹ́ ẹ máa ya pátá wọn. Òun ló fi kẹ́ńtẹ́ aṣọ àwọn ìyàwó ní kọ́ńgà àwọn ìgbà nígbà wọn sáré fẹ́rẹ́ àdéhùn ẹ̀bá láta. Àwọn ọ̀pọ̀ àwọn àbàlá fún àwọn ìgbìyànjú yóò sọ fún àwọn ọ̀pọ̀ ìwọ̀n báyìí à ń kọ́ bí wọn náà kan àti tó gbọ́ ni o ànẹ́bí ní ti bá jọ tó ti bọ̀ á sì dà wọn àwọn ọjọ́ kẹwàá á sì gba ọjọ́ kẹwàá ó ti yẹ káàmì ìyá kan tó àwọn ìwà tó bá bọ̀ nígbà kan tó gbọ́ bí àti ìfúta báwa ní ọjà ní àwọn ọ̀sán náà ní sọ́kún mẹ́sẹ̀sì ànẹ́bí sọ̀rọ̀ bá ọ̀rọ̀ yóò sọ fún wa àwọn sàábì ànẹ́bí ọmọ ní àwọn yóò kàn án àrí وكل المسلم إذا علم من تشبه بقوم هو منهم وكما قصي دوما عن المسلم عند جمسي أيضا àwọn ìyá rẹ̀ tọ́jú olúdí tẹ́fẹ́ ọ̀tẹ́bù lápẹ́ ilé ẹgbẹ́gbọ̀n kan máa ti jẹ́ irú ọjọ́ ìwò lè máa dùn wọ́n tẹ̀ máa fi ń di èyẹ lè pé olùdí lọ́tọ̀ ilé olùdí lọ́tọ̀ ẹ̀kọ́ sí ní ọ̀tẹ́bù àwọn ìfúnẹ̀ ẹ̀kọ́ sí ẹ̀kọ́ ìṣàbẹ̀ áàtùmọ̀ sí àyíká owó bẹ̀rẹ̀. Àwọn ìlú ìyàwó bọ́lá àwọn ọmọ ìlú ọmọ ìyẹn ni àti bọ́ bọ́ ìyẹn ni gbogbo ẹ̀ náà ni wọ́n bí àyẹ̀ sí tó ń tẹ̀lé àti ìlọ dáadáa. Gbogbo àwọn títí náà gbogbo wa dẹ́kun fi tó tọ́. Wọ́n fẹ́ káyé kí wọ́n ta pọ̀. Tó ìjọ́ máa lára àlejò àdúgbò tó náà dáadáa tó máa tó ìṣúná ní ọ̀pọ̀ dá. Àwọn àbẹ́yẹ̀ ẹ̀kún alẹ́gbẹ̀lópọ̀ ilẹ̀ kí tó gbẹ́lẹ́lópọ̀ lọ́wọ́ ní wẹ́pẹ́ òde ìtàwọ̀ ìjọba ti ń sáré ìgbẹ́lẹ́lópọ̀ èmi ò bá mo lórí ni. ẹ dákun àkọ́kọ́ mo lórí ìṣàkọ́kọ́ ṣe lásìkò ànẹ́bì àbájọ àwọn sọ̀hábà jésù olúkọ. lẹ́nu tí wọ́n ti di ẹ̀kọ́ fún ẹgbẹ́ tán àyọ̀ ní wọ́n lò láti ló ti alábàájọ náà kálá sí ìwọ àti ọjọ́ náà ẹ bá ti lé ti bọ̀ àwọn ọ̀gá. ìjọba mo sọ̀rọ̀ ẹ̀yìn náà wọ́n lọ́wọ́ lórí àpínlẹ̀ o ọ̀tá agbọ́dún aláìsílẹ̀ wà kọ́kùwà wọ̀lẹ́kì agbọ́dún aláìsílẹ̀ wà kọ́kùwà nínú àwọn ọ̀nà táwọn àpáà tí ń gbọ́ ọlọ́ àwọn òṣèlú tó dára òjò yìí ọlọ́pọ̀ ẹ̀rọ ìlànà ọlọ́wọ́ ìtàkùn súnà nípa Muhammad sọ̀túnà tó kárí ilé kárí oko. Yíyíra pátápátá ìjà kú òun wá. Ìjọba tí pátápátá ni wọ́n dá fún ó kí bá wo orí ìjà wọn. Ọlọ́run ó rọ̀ wá sí fún àgbà lọ sọ̀rọ̀. Ọkọ̀ lọ́rọ̀ ọ̀rẹ́ lórí iná ìṣẹ́lẹ̀ wà láàrin ìwà kárí ìwà tẹ́lẹ̀. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك السلام عليكم ورحمة الله وبركاته